sábì ànábì ni kì í ṣe lẹ́bi àwọn ọ̀tá náàbì ló fẹ́ dá lẹ́bi nítorí hádìsì tó jẹ́ tànábì ìyọnu Olúwa kó lọ bá ìyọnu Olúwa ìyọnu Olúwa ìyọnu Olúwa ìyọnu olúwa kò lọ bá Abu Hurairah sábì ànábì sábì ànábì ni kì í ṣonírọ́ sábì ànábì tó ní màpúpọ̀ ó ní sùúrù pẹ̀lú faradà lòfin ní màpúpọ̀ lọ́dọ̀ ànábì ìyọnu olúwa kò lọ bá ìyọnu olúwa kò ìyọnu olúwa kó lọ bá Abu Hurairah sábẹ́ ànábì ìyọnu olúwa